أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفق الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسكت مولانا وبعلا نجله a ń tọrọ ìkẹ́ àti ìgbẹ̀ fún alùfáwà gba olùfẹ́wà olùsìfẹ́wà síwájú wa annabiwa muhammad sallallahu alaihi wasallam ìfẹ́ ọlọ́nkọ́ bánábi náà tàwọn alálẹ́ àtàwọn sọ̀hábà rẹ̀ ń tẹ́lọ́wọ́ bá kó sánú àwa náà tọ́lọ́wọ́ bí wa tàwọn alùfáwà tàwọn ọ̀gá wa àti gbogbo wa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọ sáfà nínú èyí wa kó láyàtọ̀ kìámà akírawa káàbọ̀ sórí ètò àgbóyé Islam èyí tí nínú àánú ọlọ́wọ́ bá táǹtì lọ́sọ̀ọ̀sẹ̀ nínú alakairi rẹ́díò láago mẹ́fà àti aago mẹ́fà àbọ̀ àti nínú DITV ọlọ́wọ́ sọwálẹ́sàn rẹ̀ ẹ̀kọ́ tí a ń kọ́ra lọ́wọ́ náà nípa àdúrà pàtàkì àdúrà nínú ìsinmi gbogbo àà gbogbo nǹkan ní ìwọ́n fẹ́ bẹ̀rẹ̀ kí ẹ bẹ̀rẹ̀ ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tẹ́kọ̀ ní àlàmà dúdúwàdúwà kọ ń gán kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa pé gbogbo lọ́lẹ́ bẹ̀rẹ̀ kí bẹ̀rẹ̀ pẹ̀lú àdúà ọlọ́wọ́ bẹ̀rẹ̀ kùrán rẹ̀ pẹ̀lú àdúà sùtọ́rọ̀ àkọnu kùrán àdúà ni ọlọ́wọ́ tó wá parí kùrán náà pẹ̀lú àdúà sùtọ́rọ̀ tó gbẹ̀yìn ní kùrán sùtì náà àdúà ni lẹ́yìn kí gbogbo òjòkó wa gbogbo ayé wa máa bẹ̀rẹ̀ pẹ̀lú àdúà kọ́lọ̀ kí wá ní àwọn tí a máa tààlà máa pè gbogbo tí a ń bára wá sọ náà nì lóòtọ́ àdúrà ó ti pàtàkì bal annabi muhammad sallallahu alaihi wasallam ó fi wáyé pé àdúrà huwa al-ibada tẹ́yìn rẹ̀ òun gan ni إن الذين يستكبرون عن عبادتك يدخلون جهنم داخرين lọ́wọ́n ni ẹkùn ní máa dá ilóhùn dájúdájú àwọn tó ń sì bẹ̀rẹ̀ àti lè tẹ́wọ̀n àdúwà tó ní máa yẹ̀kẹ̀rẹ̀ nínú ọjá àmì máa yẹ̀kẹ̀rẹ̀ wọn nínú ọjá àmì já ànẹ́mà ọlọ́wọ́n máa yẹ̀kẹ̀rẹ̀ wọn láyà tó kìyàmà lẹ́yìn náà ìmáàmù tẹ̀mí gbígbà bí tiwa pé òjíṣẹ́ ọlọ́run sọ̀lọ́lọ́hùn àrẹ̀wọ̀ sọ́nà fi yọ ẹni tí ẹ bá ṣàdúrà ọlọ́run máa bínú sí i ọlọ́run máa bínú sí i bá ọlọ́run tó wá sí ọ lójú kòkòrò tí wọ́n ń gbà wá níyànjú ká máa ṣàdúrà ọlọ́run sọ fún wa ní Qur'anul Karim asáwa Abdulrazak ibn abdulmohsen inú tíra àtàǹkì fíkìrì àdìyẹ wal afkar àdúgbò yìí àwọn àdúrà àti kìnnà tí ọlọ́run ọba ní káwà náà bẹ̀rẹ̀ ọdún 1441 yìí pẹ̀lú àdúrà ń kọ́lùkù àpapọ̀ ń kàdúrà lọ́kùn 1452 ọkùnrin 1451 abọ́ 1452 kábẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà wọn láti mọ́rọ̀ àdúrà fún wa àfẹ́wà Abdulrazak ibn Abdulmohsin albidar yọ́n pé wa àkíran akbara subhana o murabbitan ibada o fi du'a wa akbara subhana o murabbitan ibada o fi du'a ọlọ́run ọba ń fún amíròyìn pé àní ẹgbẹ́ sí kòkòrò ẹgbẹ́ sí kòkòrò ọlọ́run fún kòkòrò sàdúrà jẹ́ ẹni náà kọ̀rí bọ̀ mí ní yòjì ibù dọ̀áhùn tọ́lọ́run ọba tí kò sàdúrà ọlọ́run wá ń tù sí wa tí wọ́n máa gbàdúrà wa ọlọ́run mọ́sá gbàdúrà ní kọ̀ọ̀kan wa ẹ̀ka kòkòrò ọjà ahùn tí wọ́n jẹ́ ẹ̀rá ọlọ́run ọba máa sùn dùdù mọ́ fún wa yòtí ìmùsọ̀ àlẹ̀hùn tí wọ́n tọrọ ọlọ́run máa sì fún wa قال سبحانه وتعالى الله ذلك وإذا سألك عبادي أني فإني قريب أجيب دعوة الداعي إذا دعوان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون القرآن أريد الدنيا آية 186 قال وإذا سألك عبادي أني أما كنا حولي إذا يتكيب التحقيق إن شوف من بيني وإذا سألك عبادي أني توهب أنك تكيب ọdọ́lọ́wọ́ bá wà fa'inni kọ̀rí ìbùgbọ́ wọn ti fi wọn òjí bá wọn ti dáàyè mọ́ máa jẹ́ sí olùkùnmí ìzà àdà á ní ìzátúnìyàn àìta ọ̀tún wọ́lẹ̀ ẹ̀sẹ̀dìbò lè ẹ̀dínlẹ̀ ìdámẹ́lú ẹ̀dínlẹ̀ kalẹ́mà tó ṣe yóò mi ní ó bí kẹ́ẹ̀sì kàfún mi náà mo lè ṣe é kò sẹ́ńtì ìṣẹ́ àfihàn ọlọ́ọ̀pàá tí a tẹ̀lé wọn bá ó di yìí pẹ̀lú yóò mi níbi aláhùn yarshidun tí bá tọ́wọ́ sójú ọ̀nà tó fi sórí rí náà ọlọ́wọ́ bá dáwà náà wọn tó fi rí àtàlù kìyàmà àwọn àfáà ní arábà ẹ̀kọ́ púpọ̀ nù áyà yìí asáìl arabi ẹgbà wọn kòkòrò abúlé bí lọ́wọ́ àdìsílẹ̀ والمسؤول الرسول عندما بيقول له أو جل صلى الله عليه وسلم والمجيب الله سبحانه وتعالى انت داون انا لون قالوني وإذا سألك جاء عربي إلى رسول قال يا رسول قريب ربنا فنناديه أم بعيد فنناديه الله أكبر تبع يا رب الإسلام أني وشلوبا والشلابة علموا ستانكي عمو سعيدي سلام سلانكي قبعوا هبل أما láta àwọn alàzá àwọn manáta àwọn òsà orílẹ̀-èdè àwọn ọ̀pọ̀lù wá dé oní ọlọ́nkà ní kamata kul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad lam yakun lahu kufuwan ahad ní ọlọ́kùn huwa ọlọ́nkà sí kamata Allahu sọ gbogbo bukata ẹgbẹ́ abúmọ̀ rẹ̀ sọ̀rọ̀ bá sọ̀rọ̀ kò sí ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá bímọ wọ́lámi yóò lẹ̀ lẹ́nì kan oṣù gbígbà ẹjá àwọn òbí rẹ̀ dáṣọ́ àwọn òbí rẹ̀ wọ́n bí ọba kò sí ọlọ́ọ̀bá wọ́lámi yẹ́kùn láwò kó fùgbọ́n ahad ìṣẹ́ ìrẹ́lá fi lọ́wọ́ bá tí wọ́n bá ẹjá bẹ́ẹ̀ kejì rẹ̀ kò sí ọlọ́ọ̀bá sọ̀rọ̀ òbí kan ni wọ́n á bẹ̀rẹ̀ pé akọ̀rí ibùn rọ́bùnà fọ́nùnà dì yìí ń bá ìrìn fọ́nùnà dì ọlọ́ọ̀bá tó máa wúyẹ sọ́wọ́n tó sì wà ní ká máa tẹ̀ jẹ́jẹ́ abu jina siwa kati gbàgbọ́ qaribun rabbuna fanunaji ìbéèrè ni ọlọ́run tó ròyìn fún ẹgbẹ́ òní kan tó ní wọ́n tó sí wa ní fanunaji kama kùgbẹ́ jí kama sọ̀pẹ́ an ba'idin abu jina fanunaji kati gbẹ́ ọlọ́wọ́ kọlu gbàgbọ́ àtẹ́bí dákẹ́ sallallahu alaihi wa sallam rí gbogbo àmà pé ọlọ́run ti rẹ̀ pé wọ́n máa yẹn ti kọ́ títí pẹ̀lú pẹ̀lú ẹ̀ ọdún kẹ́ bọ́ wá ní dáàlù ìwọ Muhammad bọ́ wá ń sọ áyà kalẹ̀ wọ́n ìlà sáàlẹ́ka ìbáàdì àní kò sí méjì mẹ́ àwọn ẹrú wa béèrè kí gbogbo wà wọ́n á béèrè kí gbogbo wà ìní kọ̀rí ìbò mọ̀ hàn tuntun wọn ni o àwọn oníjàrí wọnú kí wọ́n fi sẹ́mi lé màtí lọ sí ìdúnwọ̀n ẹgbẹ́ kárí ọlọ́nkọ́ inni kọ̀ríbù ẹ̀dà bàbá alẹ́ yorùbá ọkùnbà àtàwọn ẹ̀tàrí lọ́dọ̀rọ̀ kan káwọn yẹn fẹ́ yí báyìí pé ó ní àti kékeré bìmàlétí kọ́mọ̀ ẹ̀ lásọ̀ àti kékeré bìmàlétí mọ́kà a máa ń sọ àdúrà àtàríwó sàdúrà mùsùlùmí ìsàkàríwó sàdúrà àwọn ẹlẹ́sẹ̀ kejì àwọn ọlọ́ lẹ́bì méjì lọ́dọ̀ tọ́lọ́ ọba ìsìnkánà lọ́wọ́ ìsìnkánà يقول الإسلام ومن يبتغي غير الإسلام دينا لن يقبل منه هو في الآخرة من الخاسرين هذا بيقول كمان ملازم الله يعني قال ورا الكلام بس كان ورا لوبا مسميه كان وسعدوا السلام صلى الله عليه وسلم ولا اصحابين انتابوا وانت بانكو في ما في الله اكبر الله اكبر من قال ما في سبحان الله سبحان الله وانقوكي الله لا وأكبر من يا أيها الناس أربعوا على أنفسكم أقرب عليه الله قتين في كجنتي كيف تديني كيف عندي أقراني أصماني كوكاين جو رانكم دي أقوية أرون رانكم دي أقوية الله أصماني جباله فإني قريب الله ما أنتم أجيب الدعوة الداعي إذا دعاني إما جاءت لكم إما رانكم fọlẹ́ ṣíjíbù ní ilé ẹ̀jẹ̀ pé ọlọ́run bá ìgbà àṣòro ní ìgbà nira ní ìgbà ọdún tó jẹ́ ní ìgbà ọlọ́run nìkan ní kí máa ti kíkọ́ lómi ẹ̀rọ àwọn mọ́sálásí wà níwọ̀n pé wà á nẹ́mọ́ sọ́jú ọlọ́ọ̀ba nìkan látẹ́wà àdúwà sí ọlọ́ọ̀nìkan láti máa pè wọlá ọlọ́ọ̀sì dáwà lóhùn afáwa Ibn Kathir rahimahullahu nígbà tí ń pa súra ìjọ tún tí súra ìfún àsúkù namli Quran 27 nìyẹn aya 62 ọdún namli ni afáwa Ibn Kathir wà bẹ̀rẹ̀ ẹ̀rì kíkà ń bẹ̀ ó ní amma yujibu al-mudtarra idha da'ahu ويكسب السوء ويجعلكم خلفاء الأرض كني أما يجيب مجيب أما نكني يجيب المطر يعني ما داء الكتاب وعنون يالون بسيوا مكتب وما يتعرقون كنكم مكة إلا سيما تقص وعنون يلان كمية إلا سيما تقص الوجه وقال لي راجعني دمسقص كل بقواتي لمكة واتا pàdé àfihàn jọ̀nà lọ́pàá pàdé arákùnrin kan àwọn máa lè fún ní bìtùmí àwọn ẹni bí wọ́n gbé ọwọ́ ẹni ẹdírí rọ̀ bí àwọn tó máa wọ ìjáàbù lọ́gbẹ̀ ìjáàbù mọ́ bí sọ̀rọ̀ fún máa wọ ìjáàbù àwọn ìjáàbù náà jẹ́ lọ́mọ ní ọ̀rọ̀ ó gbé ẹ̀wù àwọn ẹni ẹdí wọ̀ ni ó lè kí ẹ òun bá bájú bẹ̀ níjọ́ kí bẹ́ẹ̀ni arákùnrin sálámà sí mùsùlùmí dáadáa yìí salamu alaikum wa alaikum salam àwọn mọ́sára lórí ìrìn àjò ní ọjọ́ ní ìjàmbá ìkọ́sì wọn lọ ní àà ah, ìdíkùnmí náà lọ ní ìdí orin tó wà ní ọgbẹ́ bárìn báyìí ṣàrán ní ìdí tó mọ̀ orí ẹni ẹni tó bá àjọ rẹ̀ allahu akẹ́ríkà fún nàmlì ìgbà tó bẹ̀rẹ̀ tí sara bẹ̀rẹ̀ allahu akẹ́ríkà ó máa ń lọ ó máa ń lọ nínú àwọn tí kan wá ní ọ̀nà báyìí lámọ́ ẹ̀ta ó ní ara ọ̀ àbá nípa ẹ̀ta ẹ̀ ìbẹ̀lẹ̀ ìzọ́ni mi ilẹ̀ ẹlẹ́ẹ̀kẹta náà bí tèmi máa gbàdùn àà ọ̀nà tó jìnà ń dáhùn ọ̀nà tí wá ní ọ̀nà tí wá ní tó gbà fọ́lọ̀ pọ̀tù àti àwọn ọ̀gára olùyẹn ni nígbà wọn lórí nígbà wọn débi ọba débi kan kò kú ní kò sí àyà tí wọn kò sí ọ̀nà àti mọ́ rárá kan ní mo fi kó mo gbọ́ dé nítorí olè lòun owó rẹ òun sì kàn ní ààrẹ dáwọ́ náà kúrò agbára nkúmi òun gan ọmọkùnrin ní ọ̀ wọ́n kọ́ wọ́n kọ́ tí wọ́n bá kọ́ ọ̀rọ̀ sọ́mù yẹn pé àwọn tí wọ́n ti báyìí báyìí báyìí ó tún àwọn tí ní kò lè yọ àwọn adarí lọ́wọ́ ń bẹ̀ àwọn èèyàn ń tí fẹ́ tọrọ kẹ̀kẹ́ rẹ̀ ní fẹ́ tọrọ àwọn tó àmì ìdáná wọ́n yàrá kápìtì méjì lọ́dọ̀ yẹn ní àlá ilá ìjọba aláàbò tó sọ̀rọ̀ la ṣe ẹran bílẹ̀ sí ni wọ́n gbé ọkàlá àkọ́dúró lá ilá ìjọba ibi tẹ́rù gbàdé ọmọ tó kì ní wọ́n kí fáfíà tẹ̀ áyà yìí kan tuntun kan ni áyà sọ́tò nàmúlẹ̀ yìí ìkọ́ mọ́ yóò gbé mọ́ tọ̀ kí a ní máa ń dá ìtúwà lóṣòro lóhùn tó wà ní ṣòro tó wà ní ewu tẹ́límádálùm ìdá dùáò tó bá pè rẹ́kṣìtì ṣòro àti ìgbà burúkú fún ìjà alùkọ́kùnrin kọlá ìfà àbúrẹ̀ sẹ́yìn bí àrùn lórí rẹ̀ ìmárì bí dáyà ìmárì bí dáyà alákùnrin ọ̀bárọ̀ lè fi táwọn bá ìbárokù ìdókítọ́kù yẹ dèédé ìgbà yẹn ni ẹbìkan fọ́ lórí arákùnrin kàtí ń bọ̀ wá pẹ̀lú ẹ̀sìn wọ́n tó di rùkú tó rùkú yẹn ọ sọ ọkọ̀ yẹn gbèdé gbáyà ọ̀bára olè yẹn ló fi gbàláyà ló fi wó lulẹ̀ nù láti bá òwò bá rẹ̀ tó máa lọ bí ah mọ́tò alákùn táníọ́ táníọ́ olùkìrẹ́ ń kí ní tó kiri wọ́n pè àlá káwọn ya káwọn náà kọ́ ọ̀bà ẹ má pe àlùjẹ̀nu ẹ má pe ṣéwu ẹ má pe kẹ́nìkẹ́ ọlọ́ọ̀ni kẹ́ máa pè é ọlọ́rin kí máa fi gbogbo ọlọ́run dára ló wọlé ọlọ́run dára ló ó yẹ ọlọ́run ọlọ́run fi dábúrú yẹn kún fún wa aburú kòrónà ti ń dà wà láàmú oúnjẹ wa ti kó dájú ayé ọlọ́ọ̀ba ọlọ́run islam ọlọ́run tó máa nífẹ̀ẹ́ àwọn ẹni rí tó máa ń pẹ́ ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba nínú yàrá nẹ́bí ọlọ́ọ̀ba ọwá dìbì ọ̀rọ̀ nẹ́bí Zakaria dáadáa mi ọlọ́wà ni إنهم كانوا يسرقون في القيرات يا بس اللهم اللهم ما سيري ما سيري ما كفعان ما كل عسكو اللهم يعني إنهم هو الله هو النبي الله قال كانوا يسرقون في الخيرات وما سوا سيري وما سرقوا سري وعن سيري بالي وانبه سيري وانسي بالي بسري وانسي اللهم يعني ويلقوننا رغبا ورهبا بما قلوبا انتسرقوا فأتسرقوا ولوبا àìkẹrìwó kọlọ ọba nígbà àwọn ọmọ náà sànú mi gbàdúrà mi ọlọ́wọ́ bá mi ò má níbi tí mo gbọ́kànlé ìgbàdì sẹ́rẹ̀ mi àwọn ọmọ mi gbọ́kànlé sànú mi ọlọ́run síbẹ̀ kọ́kọ́ fún náà ọba ìkọ́ kí ìmọ̀ pariwo mọ́ ọba kí ìmọ̀ tutù rọ́gàdà ni wọ́n ráhà ó mi ó lè yí àkọ́kọ́ bá náà نيوان سورة 21 سورة الأنبياء آية 90 أوديوا الله سبحانه وتعالى مسجد وقوا gbogbo òṣòro tó wá ní ọmọdé àmì islam dàpé agbára ọlọ́run ọba ká gbogbo òṣòro àwọn èèyàn mọ́lọ̀ ni ọlọ́run ọba gan sọ àwọn tẹ́ ń tẹ́lẹ̀ yẹn ọlọ́run ọba ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ mẹ́kọ́ lẹ́gbọ́n ni قال يا أيها الناس قال مكعين يا أبو يا أيها الناس ضرب مثل فاستمعوا الله مفيد جويك عليه اكتبوا إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو سمعوا الله الله أكبر قال àwọn tí a ń tọ́wà àdúwà fi ṣe ń tó ń pè ànẹ́bì tó ń pè bàláìkà tó ń pè kìkì tó ń pè òsà tó ń pè الذين تدعون من دون الله لا لا يخلقوا ذبابا ولا طول دايس inú ẹ̀dẹ̀ ọlọ́run tó wíkì jù láyé lèsì kò jẹ́ ìsìn kò yẹ símọ̀ ìbáàbù ṣe aláyẹ sẹ́kẹ̀bó mínú bá o fàtàwà lèbú wọ́lmọ̀tìlọ́ọ̀bẹ̀ ọlọ́run bá ní tí ẹ̀sẹ̀lẹ̀ mú kankanú nǹkan tó bí lọ ọkọlọ́bẹ̀ mú ní sí àríyàn mo tẹ́lẹ̀ láti gbàgbà lọ nígbà àkẹ́sí ẹ̀rì rí fún ìpa gbàgbà ma nígbà òṣìṣẹ́ àṣọ́gbù wọn kọ́ra wọn jọ àjẹnú wọn ìyá wọn gbogbo wọn ó kọ́ ní wọn lè gbà wọn ni dá òfò tọ́ lébi wọn mọ́tò lọ bẹ́ẹ̀ ẹn tí ń tọrọ nǹkan ọ̀lẹ́ni ẹn tí wọ́n tọrọ lọ́wọ́ ọ̀lẹ́ni ọlọ́ni ọ̀lẹ́ni wá lọ́fà mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ gbọ́dọ̀ lómi ọlọ́ni kàlámù ọlọ́ni má kọ́dọ̀ rúlọ́hà ẹ̀ka kọ́dọ̀rù kún yóò mọ́rọ̀ mú kíkún lọ́nì ayà ìwà náà ayà táwọn yẹn máa gbé kalẹ̀ lọ́nà tí ọ̀dá wọn ní ìjọba kàdára kàdára rẹ̀ dára ọ̀ ayà ní nǹkan máa kọ́dọ̀ rúláà aláwọ̀ bẹ́ẹ̀ wà ní kọ̀wé ọlọ́ọ̀bá ní alkọ̀wé ọmọláìkò púpọ̀ kan mẹ́mà wọn nàwárò dín abdulkọ̀wé ọlọ́ọ̀bá kan náà jẹ́ bẹ̀rẹ̀ ibẹ̀ abdulkọ̀wé ọlọ́ọ̀bá alkọ̀wé yóò ní láwùn ní alkọ̀tà ní wọláyé ọlọ́ọ̀bá kò sí ọlọ́ọ̀bá aziz gbogbo àtúnlẹ̀ ọlọ́ọ̀bá ní sùkánù máa kọ́kọ́ wọláhà afrọ̀kọ́bìrì ẹ̀dá kò já mọ́ ọlọ́ọ̀bá ẹ̀dá bí ẹjọ́ àti mọ́ ọlọ́ọ̀bá àwọn òfin káwà tó ti káyìí ó fi wáyé pé ká lè bá àmọ́ pọ́lọ́ ọba gbogbo kan kí èsì bá lè gba ẹni ìsọ́bàbà rẹ̀ ṣúgbà ní ìsàbóyí wọ́n ṣe ní láì nǹkan yẹn ti tẹ́lì kó ní nature tó wà ó ti kó ní oyin yẹn ó ti kó ní ṣúgbà ó ti di nǹkan mi ẹ̀ṣẹ̀ wá gba nǹkan yẹn lọ́wọ́ rẹ̀ ẹ̀rí ṣúgbà tó máa ẹ̀rọ yìí máa nǹkan mi lẹ̀ gbà lọ́wọ́ rẹ̀ ó di wa ọlọ́run ọba náà ni kọ̀wé ìrọ̀ àzì ọlọ́run ọba nìkan là máa dúkọ̀ lé ọlọ́run kan máa tẹ́wọ́ àdúrà sí i ọ̀rọ̀ ní kúrò iná máa adùn rọ̀bí bọ̀lá ó ṣe kù bí i ẹ̀dá ọ̀pọ̀lọ̀ ọba mi nìkan ní máa pè ní òní tẹ́lómí ẹ̀yìn ọlọ́ọ̀bà ẹwọ bàbá wa nàbí ilá Ibrahim tí a níbi wa Muhammad sallam tó lọ́wọ́ kàfẹ́ fún pé mílẹ̀tẹ̀ abdé Ibrahim mílẹ̀tẹ̀ abdé bàbá mi Ibrahim ọlọ́wọ́ wa ń ròyìn fún wa nígbà tí nàbí ilá Ibrahim tọ́ máa كما كثيرات قدسيس كي نوافني اسماعيل اتي اسعاق كيوان بكلو الحمد لله الذي وحد على الكبر اسماعيل واسعاق ان ربي لسميع الدعاء اه الحمد لله عطني فلوضة الذي وهب لي على كبر بمودي دفتينه ابو علماء 96 سكول رضبط الله Ah, ọlọ́ọ̀bá mọ̀ dúkọ́lọ́wọ̀ rẹ̀ ọlọ́ọ̀dá dúkọ́lọ́wọ̀ àwọn ọmọ ọlọ́ọ̀rẹ́ wọ́n lé àgbẹ́kọ́lọ́bà ọmọ ya wa tí wọ́n ń tọrọ ọmọ lọ́ọ̀bá wa sàárù wa gbàgbà wa tá a fún ọmọ dúkọ́lọ́bà ọlá kùránù rẹ̀ wọ́n tẹ́ ismail fún ní ismail wọ́n isaac fún ní isaac wọ́n ní pàtàkì ibrahim wọn bá wà nẹ́bí ọlọ́n wọ́n bí ismail yaakub kára israel kára àti yusuf gbàgbà àwọn níbi ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà ní inna rabbi lásìmí ọdọ́à wallahi ọlọ́ọ̀bà ní kò súnmọ́ gbàdúrà ní ọlọ́mọsá gbàdúrà rẹ̀ lọ́ọ̀bà gbàdúrà ní kọ̀kan ọlọ́ọ̀bà ní wọ́n tọrọ gbà lámọ̀dé alìní mukimu sàrà ọlọ́run ti ní dìmọ̀ kírun ọlọ́run tàwọn àdé mà kírun ní máa bẹ̀rẹ̀ ọba kọ́lọ́run sóòlù ní dìmọ̀ kírun omi zuriyati àrọ́mọdé mami tí wọ́n ربنا اللهم ابو تقبل دعاء مثل بدعاء لوبا بدعاء لوبا لانه ولا يلقى الكلمه مثل بدعاء لوبا ربنا اغفر لي اللهم بخلي جميع المسلم وبا اغفر ولوالدي كلها اتقام الامام الفرجي والمؤمنين اتقام من يوم يقوم الحساب لدوسروا اللهم با اتما با فرم قرا دعاء كتا دعاء حسب ما وانت ما تقي من كمين كما قفوا مسميك إن الرقى والتبائن والتولى شيخ بانك كل وفقوية بانك يسيني تابي لو يقول إن الرقى كما قفوا والتبائن كما صند ملك ما سكرا والتولى كما سكو بموا شركون النبي لي بني قدوا أولوك تغلق الظلوبة ولا قرآن نقرأ النبي محمد صلى الله عليه وسلم orí arákùnrin tó fún so ìfúnkámọ́wọ́ báyìí alẹ́bí ni ah, arákùnrin kílẹ̀ lẹ́yìn ilé ara sọ́lọ́lá ilẹ̀ ilé fún àlọ́ yìí wọ́n látàn alẹ́bí ni ìyá alẹ́bí ni dákò innahu la yaziduka illa wahana kò ní sàlékún nǹkan mí lẹ̀ fún wa àbíkún wàhálà سبحانه وعلى القيامة صلى الله على نبي الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته ẹ̀sùn àìpé ètò ayé pẹ̀lú ìrànlọ́wọ́ tẹ́sí náà ní tuntun lọ àwọn búrásù wa tí wọ́n lọ́wọ́ ṣe ìrànlọ́wọ́ oní àni bradamatic isaac oyèrìndé fún 1000 ọláyíwọlá adéwálé lukman fún wa ní 2000 àtẹ́lọ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala a tún fi àṣírọ̀ wá ọba jama'a karfi an sí ìrànlọ́wọ́ fún ètò àgbóyé islam yìí ẹrú ọlọ́ọ̀bá kan oníkàmàdà kan wọ́n fún ọkàn 2000 naira bẹ́yìnà 1000 naira karfi agbìyànjú láti máa ti fi bí láàyè a jaiz bank náà ni jaiz bank ọ̀kọ́dún máa wa òun náà ni zero márùn-ún 69821 50 0 márùn-ún 69821 ọdí wa ọkọ̀ account náà ni Umar bin Khattab account name Umar bin Khattab Islamiyya bank Jaiz bank account number 0 márùn-ún one ọlọ́run sọ alẹ́ sàrẹ̀ ẹjọ́ ká níbi ilé gbèrè tó bá fi yé wa á dá insha Allah. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatu. ọ̀rẹ́dàkùnrin ẹ̀rọ ọlọ́run ọba kan ní two thousand and nineteen ramadan two thousand òun tí rí àwẹ̀ yẹn kan padà tí ramadan two ti wọlé nínú two méjì péré ni òun rí gbà bóòlù ti fẹ́ san àwẹ̀ padà sí pé ọ̀sà ní ìdíkù wọn. láì pé chronic ulcer ní ara ìsan àwẹ̀ yẹn ìjọ ẹ̀ kó ti gbogbo ojoojúmọ́ tó wá bẹ́ẹ̀ sínú kó máa fún aláìní ní oúnjẹ wọn fi sínú báwo ni ìlà ìlà wọ́n ti gbà rẹ̀ táwọn dọ́kọ̀ bá àbí àti kókó gbà rẹ̀ kókó kúrò nílẹ̀ láti gbà rẹ̀ Islam rọrùn púpọ̀ jù ìdẹ̀ǹgbà fún pápọ́lọ́ bá lálàáfíà lè kà àwọn òǹkà tó jẹ ọ̀sán padà láì pé oríṣẹ́ ìpínlẹ̀ ní gbáwẹ̀ ààrẹ máa dìde kúkàwẹ̀ ẹlẹ̀ kọ́kọ̀ máa fún aláwẹ̀ ló ń jẹjẹ ọlọ́wọ́ bá sàánú rẹ̀ kọ́ sàánú àwọn nípa irú ni wọ́n ń pè ní ikú ṣèhídí torí pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ pẹ̀lú fẹ́rà kan tí wọ́n bú pa sínú ilé àwọn ìpín wa kí sí méjì lórí àwọn kan sọ pé ikú ṣèhídí ni àwọn kan sọ pé kìí ikú ṣèhídí ẹlẹ́kùn bá a ó di wa àdébì rí àgbé irú ẹ̀rí kúrò àyàn kúrò áfẹ́n nígbà tí mistake ní náríà táwọn olùlọ gùn ní ọ̀nà mẹ́fà ni wọ́n ti gùn àti jù bẹ́ẹ̀ lọ ikú ṣayid kú àdébì man kutila duna malihi fa huwa ṣayid man kutila duna dinihi fa huwa ṣayid man kutila duna irdihi fa huwa ṣayid ẹni tó bá pa lórí pé dúkìá ní dáàbòbò fa ṣayid ṣayid ni àdébì yìí من قتل دون ارضي اجبان فقد ابو امالوا به فهو شهيد من قتل دون دين ان بدي السبب فهو شهيد باكو شهيدي كان يقول لك شهيدي النبي بيقول له الصحابه دي اما هو شهيدي من من الامه مي اما كان عند قصد يقول النبي اه شهيدي قال هو ما يقول لي ọdún bá pa lójú ọ̀nà takàáyé ṣẹ̀yí ní ọdún bá Ah, ibrahim oracle ó di afirka níku ṣayid ni wọ́n àbáwá yusuf ọ̀dọ́lápọ̀ ṣayid ni wọ́n ọjọ́ lásẹ̀ntì wọ́n fi kú yẹn ṣayid ni wọ́n ìdáàmù ayélujára afirka níku ṣayid ni wọ́n kọ́lọ̀ ọ̀pá bọ́ta fi wáyé ṣayid ọlọ́ọ̀bà àwọn ṣayid ni inú ọlọ́tọ́lọ́ wọn ti fọ́ nípa òní ti ṣèlò ṣe àfimọ́dé ti ṣèlókù wọn ò ní ti ṣèlò ṣe ìwà dùnà ẹ̀mí fáwọn akókò ṣayid pala ẹ̀jẹ̀ ọ̀gbà ní bẹ̀ àtẹ́bí ní láwọnù láwọnù gam wà réhe réhe misk ẹ̀jẹ̀ yóò wà ní òórùn ẹ̀jẹ̀ òórùn fún ẹ̀jẹ̀ òórùn almisk ni wọ́n ni ọlọ́ọ̀bá mà wọ́n fi sọ́lá ní ṣíkà wọ́n lè ṣe àwọn ṣẹ̀gbẹ̀ wọ́n ni yára sọ́lá àti ṣíkà wọ́n ti lọ́nà àwọn tó kàn tí owó wọn ni àwọn tó kàn tí ẹ̀sìn wọn ni ẹ̀ wọ́n ni ẹlẹ́kọ̀ọ́ lọ́jọ́ náà fún ẹ̀jẹ̀ kọ́lẹ́gbọ́n sí ní àjẹ́ náà ìṣẹ́nu wọn lókun ó díṣẹ́ wà irú báyẹ̀ táwọn ìlúlẹ̀ tó ti wọ́n gún yẹn ikú ṣẹ̀yí lókú ìjẹ́rọ ọba ọba fún mi ní ẹ̀rọ ìbáyẹ̀ dáadáa wọ́n mú sàmà wà náà lọ́ọ̀bà jáde kúkú dáadáa lọ́ọ̀bà. ọkùnrin ìparí a níbi bíi two seconds láti lè lọ irú ẹni tí agbèrè ọ̀rọ̀ ààwẹ̀ rẹ̀ lọ́wọ́ yín ààwẹ̀ tí wá ní ìfẹ́ ní two nineteen àti two twenty bóò ni ó ṣe tán àbí ó ti dìbò náà nìyẹn. kó tó bá fún ìdílé ọlọ́ọ̀bà tó yẹ lágbára kó fún àwọn aláìní ní ìdí òǹkà nígbà tó mà á ti two nineteen fifteen ń gbà kókò fifteen yẹn ọkùnrin fifteen yàbí fourteen fún aláìní méjì pé òun kà wọ ilé yìí márùn pẹ̀lú òun méjì pé òun kà títí di two days kó fún àwọn aláìní oúnjẹ wọn ó ti wà ọlọ́kùn fún àti kòǹgẹ́ tó bá rẹ̀ sí ọlọ́mọ àti wọ́n sáré nígbà fún aláàtúmọ̀ wà سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك wa alaikum salam tẹ̀lé. lórí wa ní ìṣẹ̀lẹ̀ ẹni tí nígbà tó wọ́n di pé ẹni tó tẹ̀lé ìjọba ní ìjọba àgbọ̀lá ti ní bíbí àti ṣé ẹgbẹ́ orí àdínà bí ìṣẹ̀lẹ̀ ní sọ́kọ́ àwọn akẹ́kọ̀ọ́ pẹ̀lú abẹ́ tètè òkèlè tó náà fi wúwà ní ẹni tí ìbá ti mùsùlùmí kọ̀ wọnú ẹ̀ àmọ́ bíbí àní ẹlẹ́sẹ̀ ni bíbí à ẹ̀sìn ni jẹ́ tí mo ti ní ìgbìmọ̀ tí wọ́n kúkú ìṣẹ́ kúkú ìṣẹ́ ìdí nìyẹn

ó di ẹyin náà. táyé lára mọ̀ tàbí àfúnà ní ipa wàhálà ìgbà ìgbà. ẹni tí ó hàn sáhírà ṣe ìyẹn lẹ́wọ̀n tí ò sí ṣẹ́kà kẹta nínú àlámọ̀rí náà ó wà ní accident báńkì tí gbóná kú tí ó náà á ní iṣẹ́ yìí. àwọn àti àpò ìyẹn lẹ́wọ̀n tó dáa lójú lẹ́yìn tí lẹ́yìn tí lẹ́yìn tí lẹ́yìn tí mùsùlùmí gbọ́dọ̀ pé ní tí èsì mùsùlùmí. ẹni tí èsì. ìwé ẹni tí wọ́n ti yẹ lẹ́wọ̀n gan-an òun ti ó ti gbà tí ẹni láti mùsùlùmí pákó bá kó ìsìnkú ìsìnkú ó di wà àmọ́ mùsùlùmí là ń fà ń sọ̀rọ̀ ẹni tó kù sí ẹni mùsùlùmí àmọ́ ẹni láti kó àgbo ìsìnkú pẹ̀lú ṣíṣe rẹ̀ àbí wà rẹ̀ ó di wà ọlọ́ọ̀ba sọ́mọ́ sọ́wọ́nù ọlọ́ọ̀ba ẹ bá ń ṣe àdébì sẹ́lẹ̀m ọlọ́ọ̀ sọ́kùn nù kùrán sọ́kùn námìlì ìjàkàyé náà ni ọgbọ́n kò tó ń tàn nínú sábà tó ń tó máa fọlọ́ ẹ máa yẹlẹ wò ó ń fọn kọ́mà kò tí ó ń jálọ̀ nírọ́ ni káfíìn ni ó di wa ó ti rí mi wallahu ta'ala àmọ́ àti bí dáa aṣọ́nù tán ẹgbẹ̀láì tọ̀fí gbé lọ́jọ́ àsìkò ń bẹ́ẹ̀rẹ̀ ní ìgbàlá kìí lóyìn bí dàgé èkì ni ọkọ̀ jẹ́ wọn lè dáwọ́ kùnmí ó di yézu máa là á lè mú sí ráǹdìlá tó ìgbàgbára fi gbà rẹ̀ ẹ̀dá kò jẹ́ ìmọ̀lúyàn ló jẹ́ náà ló jẹ́ náà yìí. ọlọ́run ọba mi ọba rẹ̀ ọba àánú tí ọba alágbára ti gbà rẹ̀ tó gbé ọba alágbára títí ẹ̀ náà oúnjẹ ọ̀ràn kàfàrà ti pààyàn obìnrin ó ti lágbára yẹn ọlọ́run ọbọ̀ níbi ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إثم ما منت على ربنا ولا تحملنا لا تؤاخذنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا انت رب العالمين بيوا بفات الله سبحانه وتعالى بيعدي كنت بع في القران قلت على الله بيعدي يقول لك اتفاتما ادعى ربنا لا تؤاخذنا كنت بع قول لي يوم ذاك بين وقوا وعليكم السلام ولا ما بعث عملوا لي يوم orí bí ọ̀rọ̀ corona yìí mọ́ ń kàá ń jíra bàbá wa òtòmí ṣe gbogbo nǹkan bá tó mọ́ bí corona yìí àrùn ọ̀dàkálẹ̀ pẹ́ kí ẹ máa fi ọ̀rún tuntun rí ẹ̀ kí náà gbé kúrò tí wọ́n bá kúkú bá kúkú rẹ̀ kú ṣe yí lókú bá kúkú corona mùsùlùmí dáadáa kú ṣe yí lókú tó ní kọ̀dá kí ẹ máa fi kí ni kọ́lọ̀ ọba ìjárí corona a kọ̀rọ̀ lé ìjárí corona ó ní ẹlẹ́mẹ́ta tó lọ́mọ ìjárí corona aláwọ̀ iná lọ́jọ́ ní alibara ti ìdùnnún wọ́jú zan wọ́n ti ní àṣìkàrà àti ẹ̀kọ́ ni àmọ́ bí alukóso tó máa ta báwo sọ ní kò bá mu tí wọ́n kà fún kúkú ṣe ibi mi máa gbà ní pé ọlọ́dún kúkú mọ́kà kúkú mọ́kà ní Madina ní fún wàá bí tí wọ́n bí mi tọ́ wá fún dàgbà gan ni o mọ́dàgbà gan ni o ó yẹ ọmọ mo ní tàwa fún lọ́wọ́ nínú alára fa ọmọ gbà aláìmọ̀ ti bọ́lẹ̀ ọmọ ti bá ó ti hàn ikú sí mi máa gbàdúrà nù kọ́lọ̀ bá gbàdúrà fún mi bẹ́ẹ̀ ẹ̀rọ adé ní ìwà gbàdúrà alára bọ̀lọ̀ ní ìfẹ́ǹsì nítorí fún ọmọ alọ́bàkà kí n bá kí kó gbàgbà kan mi bàrẹ̀ kí wọ́n kí mi ládùá

ọ̀pọ̀lọpọ̀ tó ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ ní ìṣẹ́fún wa ọkà kàmálẹ̀ ìwò ń dọ́wà ní ọkọ̀ obìnrin ọmọ kọ́ ti pé ní òkùnkùn tó má fi kàlá àṣà obìnrin tálóyún ọmọ yẹn ó wà ní òkùnkùn mẹ́ta ni ìdé ìbúkà ti skani yẹn injì yẹn ọ kàmálẹ̀ láti wo ni ègbó kan ò tó ti skani nǹkan máa wà lórí tí wà lóṣooṣù oṣù mẹ́ta àbóṣù méjì kọ́ńtọ́ pàtàkì àbóbi kò sí ìgbóná kò sí skani náà ó dẹ́yìn fọ́ọ̀mẹ̀ntì ti yé mi wọ́n ti fọ́ọ̀mù ọmọ ẹ̀ ti ní ọkọ ní àkókò ti fọ́ọ̀mù ẹ̀ kí káàdì tó sọ pé ó ti ṣẹlẹ̀ ní ìbò sọ fún akẹ́kọ̀ọ́ ní tí ó ṣẹlẹ̀ ó di eyín àwọn tó yẹlẹ̀ wò ní tí ó ṣẹlẹ̀ ni wọ́n sọ wọ́n sọ tó ṣẹlẹ̀ kí ẹ fọ́ọ̀mù káyé lè sè ó ń kí káàdì ni pé ní àǹsà lọ́wọ́ nìsín twenty years ago wọ́n ní àǹsà lọ́wọ́ wọ́n á fóònù Amẹ́ríkà máa ń sọ ìṣẹ̀lẹ̀ tó máa ń sọ wọn nàìjíríà yóò máa sọ wọn lè mà yá a máa ń tún ìṣẹ̀lẹ̀ ní sọ kí lè tún sọ ìṣẹ̀lẹ̀ ó di yé kó lè rí yẹn àwọn tó wọ́n yẹlẹ̀ ó wọ́n yẹlẹ̀ pé ọkọ̀ àtìyàwó yìí sáwọn bara mu bí ayé wọn bùrù bí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ wọn sọ ó di yé kó lè rí yẹn mi ò mi ti kárí ìdìbò náà fà sílẹ̀ nígbà máa gbọ́ ni àmọ́ mi gbọ́ lọ́wọ́ àwọn fáàmì kankan rí náà fà sílẹ̀ tí mo súnmọ́ mi ti kàkárí nígbà máa gbọ́ lọ́wọ́ àwọn èèyàn ni. Hmm. àmì. yóò kùnú àwọn tó wọ́n tẹ́lẹ̀ olùgbò àwọn sábàbí olùgbò yẹn láti lọ lọ́sí ó di àtúntò lọ́dọ̀ láwọ̀ sọ́rọ̀ kọ́ ìlú làbẹ́sẹ̀ mọ̀kànlá fáwí mi láwọ̀ sọ́rọ̀ kọ́ ẹbí ìbàbà rẹ̀ báyìí pàà tí ó ti sún mi làmọ́sẹ̀ mọ̀kànlá ẹbí kú yẹn àtúntò kú yẹn nìbà kú ó di láwọ̀ sọ́rọ̀ kọ́ ìlú làmọ́sẹ̀ mọ̀kànlá ó di وعليكم السلام جميعا نعم نعم امم امم Thank you kúlù gbólóhùn kúlù àwọn fẹ́mi wa kiri wá wá mọ̀ kiri ìkiri gbogbo ni ó di wa òwò ńgbà pàdé tí ìṣù wáyé tí a pẹ́ ẹ̀sẹ̀ ni ní wọ́n àgbà tí pé ìdí àbí ní àká kúkú ni ẹ̀sẹ̀ lákàtún pẹ̀lú ẹ̀mẹ́sẹ̀ máa bá fi kúlù yá ìdí adé lẹ́yìn àṣẹ fúnra láti kún fún mi náà tó bẹ́ẹ̀ fúnra bí a yà àti من قبل ما كذا مؤمنا متعمدا فجزاء جهنم بالخزي فاطي يا يا عبادي السماء يا رب السماواني وجوا والله تعالى عالم نعم وعليكم السلام الله وياكم امم امم gbogbo yìí rọ́ni ọkọ̀lù náà kùrán ọlọ́run sọpọ̀ àwọn kùrán pé wàlá yẹ ti tẹ́lọ́nà tàwùsíyà ti wàlá ilẹ̀ àríyìn dẹ̀rẹ̀dẹ̀ oní sí ya fi nàbí ayà 51 ọkọ̀ kan olùwà fi rọrọ̀ ránṣẹ́ má wọ́n ti pẹ́ra sáwọn ẹbí wọn má wàlá yẹ ti tẹ́lọ́nà tàwùsíyà bọ́ọ̀lù nǹkan náà ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ kúkú máa wálé lójú ọ̀rọ̀ tọ́ọ̀sì ọ máa fi ilé ọ̀sùn kọ́ àyà Qur'an lọ́sẹ̀ Qur'an wà láì lè ti fi rẹ̀ tàwùsí ẹ̀tẹ̀ fún òní kọ̀ọ̀rọ̀ ń dábàá tàwùsí ìwọ̀sí àkàkàrẹ́ ń dábàá ṣe lákùnrin bá ń fi àwọn olùbáyìí bá ń duk ala la kuma rukun yau da su ba ta da wajen yau da liyu al'adu amma nan ba ce in kasa alwahi illa al-bishirat kila wa ma bishirat ya rasulullah kada aru ya as-sadiqa kodiwa bisirni wallahu ta'ala na'am